ọjọ́ fẹ́ ṣe so àwọn ọ̀rẹ́ mi rí pé wíṣọ eh. no anybody fa ah, ah. no kí ló ń ṣe eh, ah, ń nínú nìkan ló ní alẹ́ yìí nìkan tílẹ̀ bá ti mọ́ báyìí ó máa di serious guy ni. gbogbo tó fẹ́ tú kó tètè máa tún sí. àbí o <laughs> bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣe gan ojú òní tì. Um, so later. rúm kí ni wọ́n wà. a sì máa ríra. mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀. ọkọ ìyàwó aláì máa nà ẹgbàá gan. ó máa rọ sí i ah, ah. òun gangan ni mo bí ṣe tó bá jẹ́ sí bóyá fọ́ fún ni jẹ́ ká mọ̀ ṣé ọ̀pá ah. alẹ́ yìí anybody ló lè wọlé tọkọ ìyàwó lọ kó lọ perform kò ń ṣe mo fẹ́ parazzi yẹ. àyùbá o yẹ wọn fún wa tó bá láìkí ẹ o. mo mi lẹ́yìn. <laughs> ó yà náà. láti kan ṣe ń lè rìn wọ́n ló ń ṣe. Ah, Ọlọ́run. má sọ pé Ọlọ́run ṣé wọ́n ló ń ṣe àbí nǹkan tí mò ń gbọ́ àbí rọ́ọ̀dì. èmi gan mo gbọ́ ni kò yé mi bó ṣe ń eh, ṣẹlẹ̀. Eh, eh, ìwọ ló ń ṣe báṣìbù ń bí lẹ́nu. omi kò ṣé mi ni. ìwọ ló fẹ́ ṣe wedding. ṣé mi ni ṣá. kò possible. wallahi taala kò possible. owó ah. fúnra ó yí ẹ̀ náà ó jọ yé wa owó hmm. fúnra mọ̀ kó lè ṣe wedding. Ah. abọ́ mọ̀ ni má <laughs> ṣe báyìí oṣooṣo ti jẹ́ kí n máa sick. o ti sick tó bá gbìyànjú láti ṣe wedding ó ti ṣetán láti pọ̀ wò ó ti ṣetán láti rìn lọ in fact nǹkan tó expect a máa ṣẹlẹ̀ sí ẹni nǹkan burúkú burúkú burúkú bá máa ṣẹlẹ̀ sí ẹni ọ̀rọ̀ jẹ́kọ̀ tó bá mọ̀ ń bá rẹ tí bó ṣe ń padà wọnú ilé yẹn kó padà lọ bá wọn pé kó káńsù kan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀ kó káńsù ẹ̀ ah, kó lè sọ fún ọ pé ò ṣe wedding mọ́. wọ́n ní èèwọ̀ ni mi ò tiẹ̀ kò yé mi èèwọ̀ ni kò ṣe. wọ́n ní èèwọ̀ ni kí ni. ó ní ṣe é ṣe bí ẹ̀fọ́ lárìn fọlọ́run ní fẹ́ ṣe pẹ̀sẹ̀ ah. wọ́n ní ṣe láti sọnù ah. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. kò ṣe kò ṣe alpha nù. èní ọ̀fọ̀ òde rárá o kò lè work Yeah, ní sí anybody ní everybody I ń jáde eh, ó I kó o ti more. owó epo ni owó epo yẹn dẹ̀ mad gone. bẹ́ẹ̀ níbẹ̀ everybody ń lọ máa bínú kánú mo ti mọ̀ àti sọ Only one, only one. wá ó lè wá síbẹ̀ mm, kò dẹ̀ wá mú ìrìn ẹni tó súnmọ́ wa dáadáa ló ń you can come oh, serious, alright. Eh? Mm. Are you sure? Come a more. ẹ wá wọ̀nyí even nǹkan tá a bá dé láti ibẹ̀ tí n bá rí ẹ̀ mo máa gist ẹ̀ nǹkan tàbí ẹ̀ máa mad gan ó máa loud náà wọ́n mú òwò àǹkárá òjẹsẹ̀ mú anything tó bá ti ní mi mo wà ń bí pẹ̀lú ẹ̀ mo ẹ nà. ṣáde táìmù ti lọ náà wọ́n táìmù ń sìn ó dẹ̀ wà lórí kọ́ látàárọ̀. má bínú má bínú má bá ẹ̀ ó a máa bẹ́ mi ta ọ̀. ok máa jọ yẹn ń sìn kò sí wàhálà máa bẹ̀ sọ̀rọ̀ níta yẹ̀yẹ̀ ṣó ti gbọ́. Tọ́míwá kí ni problem ẹ. Eh? mo wá wà nulẹ̀ à ń pèpè láti lọ sí pàtí kan jókòó ṣùtì máa kí ló ṣe àní dóde ẹ o. ìjọ ń torí ọlọ́run ṣé mo sọ fún yín pé mo tẹ̀lé yín sí pàtí ṣé mo sọ fún yín pé mo lọ pàtí. Eh, eh, tọ́míwá jọ̀ọ́ because àtàlẹ́ àná ni mo ti ń notice pé nǹkan kan ń ṣe ẹ́ o ti wà moody as in bóyá mood ẹ swing àìní nínú kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan tó bá ṣàjẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ àwa lọ rí àwa la sún mọ́ ẹ bẹ́ẹ̀ ni àwọn olóyè ká kọ́ mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe ẹ́ o kàn ní just keep to yourself tó bá jẹ́ pé nǹkan kan ń ṣe ẹ́ sọ fún wa. ẹ wò ó ṣe understand yẹn nǹkan kò ṣe mí ah. bí mo ṣe jókòó síbi kò sí kankan tó ṣe mí wẹ́ẹ̀dì tẹ́ ẹ̀ ń lọ ni kò wù mí lọ ó tẹ́ wọn mí kí n bá ń lọ sí wẹ́ẹ̀dì yẹn ni ó tán Ah. tọ̀mí wá nǹkan ṣe ẹ́. wọ́n ní nǹkan ṣe mí. nǹkan ṣe ẹ́ nǹkan ah. tí mo mọ̀ pé tó bá yẹ kó bá gbọ́dọ̀ pàtí báyìí inú ẹ máa ń dùn ni. ó lè sọ pé kò ṣe ẹ́. ó dá nǹkan kan ṣe mí mi báyìí lọ sí wedding ó tán ẹ kí wọn bí wẹ́ẹ̀dì hàn ire o. nǹkan ṣe ẹ o ìwọ sẹ́kù tó bá rí patí báyìí ẹ máa ń dùn ni ó lọ patí. ṣó serious ṣá. ó ní bó ṣe work out ni. bẹ́ẹ̀ ló ń pè nǹkan kó ń ṣe kò kò fẹ́ sọ fún wa ni nǹkan ṣe é ẹ kí ló tó tún wá jókòó ṣé wọn náà lọmọ ni. ó kàn bá mú mi jẹba. ọ̀gbẹ́ni jẹ́ àlọ jàre èmi ọwọ́ epo màá mi sì ẹ̀ jẹ́ àlọ tá a ti rí bí bá ṣì wọ́n ṣe rí <laughs> ènìgàn máa máa dì. yìí. ẹ ṣé mo dúpẹ́ o lákọ̀ọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mo tún dúpẹ́ lọ́wọ́ olówó orí mi tó jẹ́ kọ́jọ́ òní kó ṣeé ṣe mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ẹgbẹ́ Afẹ́nifẹ́re. àmọ́ ìgbéyàwó ọjọ́ òní èmi rò pé ó máa ṣeé ṣe o bẹ́ẹ̀ ni bó ṣe ń bi nínú ìbéèrè tí mo ní fún ọmọ mi tó jẹ́ ìyàwó tòní ìjẹ́ lòdì tọ́ lo nífọ̀ọ́ ọkọ rẹ dẹ́nudẹ́nu. báwo ni yóò fọ́ mi nífọ̀ọ́ ọkọ mi. ẹ bá mi pàṣẹ wọ́n. ọmọ ni ó ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ìwọ kọ ìyàwó ìjẹ́ lòdì tọ́ lo nífẹ̀ẹ́ ìyàwó rẹ dáadáa. Ah, bàbá mo nífẹ̀ẹ́ ìyàwó mi dénudénu. ó yẹ ẹ bá mi pàtẹ́wọ́ fún wa. ọkọ ìyàwó tó sá tó bá wá rí bẹ́ẹ̀ ìgbéyàwó ọjọ́ òní ó ti dùn ó ti lárinrin. ẹ wò ó níwọ̀n ìgbà tí ọkọ àti ìyàwó tí wọ́n ti ṣèlérí fún wa pé lóòótọ́ àti lódodo lọ́wọ́ jọ nífẹ̀ẹ́ ara wọn ẹ jẹ́ kẹ́rọ òjò àdúrà lé wọn lórí. ẹ bá ṣe ẹ bá ṣàdúrà. agbára lọ wà á bí sùn wà á bí wàlẹ̀ lágbára lọ wà á lọ́nà gbẹgbà lágbára lọ ẹ̀yàwó ní ẹni. báwo ni pẹ̀lẹ́kúṣẹ́ fọlárin ṣóhun ẹ̀ ni. Are you alright? Come again. Kò sí anybody inú rúùmù yìí tó yẹn náà lọ sí ibi tó bá tó. But Fọlárin sùn bí yìí náà. Uh, sorry gentleman manager abi. yes sir. good um, ẹ jọ̀ọ́ ẹ má bínú Fọlárìn ọ̀rẹ́ wa èmi ni mo lọ́ọ̀jẹ̀ síbi fún ara mi mo wá ń béèrè lọ́wọ́ ẹ̀ sí ní ohun ìbáyàn bíi ní ẹ̀wọ̀n nìkan. wọ́n ti check ọ̀la rẹ̀. but pípa ni fóònù ẹ̀ wà ẹ ló check out kí ló ṣẹlẹ̀. well um, èmi um, ò ní explanation láti give nǹkan tẹ́mi kọ́ mọ̀ ni pé wọ́n check out lára ẹ̀. àárọ̀ yìí ló máa ṣe wedding ah ṣé ìgbọ́n nǹkan tí mò ń sọ ni ó máa ṣe wedding láàárọ̀ yìí fọlárìn ah fọlárìn. well kí wọ́n bá ti clean room yìí tán then clean it dáadáa kò bọ́ sọ́dá room kò clean it yóò bẹ́ẹ̀ kẹ́ ní customer kó complain ó ti yẹ. Yeah. ẹ wo ìyàwó ẹ wo àǹtí mi ẹ wo ìyàwó wáò àǹtí mi ẹ jẹ́ ká àtẹ báyìí kálẹ́mi ni referent father so man Desire ṣo ṣetán láti fi Fọlárìn ṣe ọkọ ẹ títí láéláé yes. hello. uncle. Huh? sorry ẹ jọ torí Ọlọ́run ẹ má bínú. ẹ sọ nǹkan tẹ́ fẹ́ sọ ẹ sọ. ẹ má bínú ẹjọ torí Ọlọ́run ọmọbìnrin kan ni mò ń wà ó dá importance life mi gan o o ó ga ó sì ń gbọlẹ̀ ó ṣe lè ó dẹ̀ tún ẹ̀kan yẹn níta yẹn àjọwọ́nú mọ́tò ni mo bóyá ẹ bá mi rí ẹjọ́ torí Ọlọ́run. tẹ́lẹ̀ múra dáadáa o ẹni ẹ̀ ń wá àyàn kan hmm. torí pé mo rẹ́yìn àti ẹ̀tẹ́jọ́ dúró wá kọjá ẹ wá rò pàjọ kọjá. bóyá ẹ bá mi rí ni because ó ó ó important life. ọlọ́run ẹ torí ọlọ́run. ẹ sì kí o ẹ lè múra dáadáa ẹ ṣe bẹ́ẹ̀ nípa ẹ̀yà wèrè tó máa ń láwọ wèrè náà kò wọlé sóòtẹ́ yìí. ọkùnrin mi ò ya wèrè ọmọ nǹkan tí mò ń ṣe o ẹ jọ torí ọlọ́mọ importance mi gbẹ́jọ ṣé ẹ bá mi rí ni nǹkan tó ń dùn mí lọ́kàn gan ni ẹ jọ torí ọlọ́run ẹ jọ. hello. but ọkùnrin ẹni mo bá wí náà. mo rò pé ayé yín fẹ́ bàjẹ́ ṣá kí olórí burúkú máa kọ́ra mọ́ o ah mo rò pé gbádùn ṣá ah ẹ wà gbogbo eléyìí tí mo wọ̀ sùn tí mo wọ̀ condition èmi ni o èmi kò wọ́n gbanú o ah èwo ni gbogbo wèrè yẹn náà tí ẹ̀ kí n wojú ni ẹ kó ní burúkú kó wájú mi jáde mo rò pé ń sinwin ẹ bá kí n kọ́ra mọ́ yín o ẹ lo ẹ lo jàre má bínú jàre. àbí ọjọ́ wo ló fi ṣe ti ṣàmọ̀ṣẹ́ Oh. I can't wait. It. Oh, you're looking beautiful. Jọ̀ọ́ mo fẹ́ béèrè bí silly question bí foolish question bí silly ni mi I don't even know because mi mi go get ara mi o. Ṣé Fọlárin wà pẹ̀lú ìyàwó mẹ́rin? Oh. Irú ọ̀rọ̀ wo gan ni wọ́n gan máa ń sọ yìí? Ṣé possible kọ́kọ́ ìyàwó wà pẹ̀lú ìyàwó lọ́jọ́ wedding ni? no well you understand because ẹ̀rù ń bà mí kó má jẹ́ pé eh, rapture ti ń ṣẹlẹ̀ because àwọn èèyàn ti ń miss mi ò rí ẹnìkan kọjá ń sìn olóhùn òríyàwó mo dẹ̀ tún dé inú hòtẹ́ẹ̀ ní ìrí Fọlárìn so mo dẹ̀ ń pe nọ́mbà switch off kó má jẹ́ pé àwọn èèyàn ti ń lọ ńkọ̀ọ̀kan ọ̀rí ta ni ẹjọ́ ẹ má bínú o kó má dàbẹ̀ ní pé bí yémi nìkan o mi ò rí Fọlárìn o switch off ẹ̀ ní nínú ẹ̀fọ́ wọ́n dẹ̀ ló ti check out wọ́n ò rí Fọlárìn wọ́n ló ti check out hello hello ẹ ẹ ẹ wọn wọn rí wọn ò rọ́pò rí Fọlárìn. Fọlárìn yìí ẹ kó wọn àwà níbi tó ti múra. mo ti wà mo rí i. Yes, wà Hey, ìṣòro you bá Number one. múra number one. Yeah. No. ẹni kan pe nọ́mbà àwọn kan pe nọ́mbà yẹ. no ẹ yẹ kan pe àwọn máa rí wọn náà ẹ ẹ pe nọ́mbà yẹn. èlò ṣe é uh-huh. rí ẹ ti wọ́n gbogbo. ẹ pè dáadáa ẹ béèrè dáadáa ẹ béèrè. àwọn ọ̀rẹ́ ọmọ ọ̀rẹ́ ọ̀tọ̀tọ̀. ẹ ní láti béèrè náà. ẹ rí dálẹ̀. just calm down wọ́n máa rí o. ẹ no ẹ no no no ẹ tún pè sẹ́ ẹ tún pè. wọ́n rí pẹ́lárì. calm down please wọ́n máa rí wọn náà wọ́n máa rí wọn àwọn ṣe ní. ọ̀rẹ́ sista ọ̀rẹ́ àwọn sista kí ló mo ṣe báyìí sista mi. kí ni mo fẹ́ ṣe báyìí sista sista mi. Todo. Ẹ ṣe gan. Kí ni ẹ tún fẹ́ jẹ sá? Ráìsì wa àmàlà dẹ̀ wá. Ọ̀rẹ́ máa rẹ̀. Kò ṣáà ti yè mí sí ṣáà kò tí ì yé mi sí wéé ń bí ẹ láti ìgbà tó ti délé pé kí ló ṣẹlẹ̀ gangan ẹ torí àìlú ilé ìrìn afi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni ó tó ó sì yá abẹ lẹ́nu ni. máa kò yẹ lẹ́nu mo ní mi ò ṣe wedding ma iṣẹ́ yẹn ló wá ń yẹ lẹ́nu. ó ṣe wedding ma. Ah, alára mi lára òru o ní mo kó àìsàn mo kó àìwò ṣé mo sọ fún ẹ pàrọ̀ ń ro mí ni. gbọ́dọ̀ tó sọ lẹ́nu ìwọ ò ṣe wedding mọ́. mi ò ṣe mọ́ kí ló fẹ́ káwọn pẹ́rẹ́ǹtì ìyàwó máa sọ pẹ̀lú nǹkan tó ṣe. nǹkan tó bá wù wọn nìkan sọ. o lè sọ̀rọ̀ báyìí kí ló fẹ́ káwọn pẹ́rẹ́ǹtì tiẹ̀ kankan máa sọ. nǹkan tó bá wù wọn nìkan sọ. nǹkan tó bá wù wọn sọ ayélujá yóò dáa fọlárin níjọ nǹkan ẹ̀yẹ ẹ̀ o lè sàkó mi tẹ́tí ṣe wẹ́ẹ̀nì ṣé nǹkan tó ṣe ṣòro kó dá lójú ara ẹ̀ ni ìgbà tó mọ̀ pọ̀ ọmọbìnrin yìí òun ẹ̀ kí ló mọ́jọ́ wẹ́ẹ̀dẹ̀ fún. mi ò sọ pé kò wù mí o ó dáa mo fẹ́rẹ̀ lọ́pọ̀lọpọ̀ mo fẹ́ dọ́kàndọ́kàn ṣùgbọ́n tèmi yé mi mi ò ṣe wedding mọ́ ni mi ò ṣe wedding mi ò ṣe mọ́ and ọ̀rẹ́ jọ̀tún yàn lọ bó ṣe ń wo fún yìí mo ti lù pa mi ò dẹ̀ wò pé máa on in the next one or two weeks mi ò dẹ̀ tẹ́lẹ̀ bọ́dí mọ̀ pé tó bá ti gbogbo àwọn ọ̀rẹ́ mi wọ́n máa rántí wọ̀ náà tó bá pè ẹ́ o mọ̀ ibi tí mo wà tó bá sọ fún anybody ibi tí mo wà ìbáṣepọ̀ tó wà láàrin èmi àti ẹ̀ òtítọ́ nìyẹn àlọ́ ìlọ́mà ojú wa òkè ṣàpẹlú kan. ṣé o lè gbà mí sílé ni kí n tè máa lọ. mi ò sọ pé mi ò lè gbà ẹ sílé kí là ń sọ kí ló ń sọ ẹ olóòtú lu fóònù pa o fẹ́ kẹ́ni bọ̀dì mọ́bí tó wà fúlákì ló ń ṣẹlẹ̀ gangan explain fún mi náà. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ní mi ò ṣe wedding mo dẹ̀ fẹ́ fún yàrá mi pamọ́ ó tán. Eh, eh, fọlárin jọ má gbàlejò lásìkò táwa ẹ wa kò gbúdọ̀ wá bí nobody should come here nǹkan ọ̀rẹ́ wa ń wá ìbọ̀ sọ fún wọn kọ́ wà ọmọ wa. bẹ́ẹ̀ni onílé ti gbalé. ilẹ̀ má yẹ kó mọ ibi tó wa láàárín ah, eléyìí tún lè rò eléyìí ó tún lè àwọn bí ẹlẹ́ẹ̀kan pé kí ló fẹ́ jẹ gbàtàn gbogbo kan ò sọ̀rọ̀ kí ló máa jẹ láì sí àṣàjì máa wẹ̀ ọ́. kàyéfì ńlá ẹgbọ́ta ní kábí ọ̀rọ̀ yìí wúwo wúwo. ọ̀rọ̀ àṣírí mi. mi ti understand nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí wọ́n ní mo understand nǹkan tó ń ṣẹlẹ̀ ó funny eh? Eh? ẹ jẹ́ n sọ pé please move move kí ni mo ṣe gangan kí ló ṣẹlẹ̀ gangan ẹ ń ṣàlàyé nǹkan tí mo ṣàìṣe fún mi ni. ọlọ́pàá kí ló ṣẹlẹ̀. èmi gan mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ o wọ́n dé ń sìn lọ́n dédé wá arrest me because i don't understand. Mm-hmm. Mm-hmm. madam point of correction àwa ah, arrest yín àwa invite yín. Ah, ah, ẹ jọ kí ni ìyàtọ̀ nínú ìbáyìí good my expansion méjèèjì fún yín ká ní pé àwa arrest wọn ni ẹ ti rí handcuff lọ́wọ́ wọn ẹ dẹ̀ ti rí ìbọn lọ́wọ́ tiwa but this time around gentleman làwa ṣe ń bí báyìí abẹ́ẹ̀ rí. Eh, but eh, eh, no no please if there is any further questioning you can just meet us at Mola's police station. Mola police station. yes Mola's police station. sister please move. let's go ẹwẹ má yẹ kí kankan ṣe o. kò sí problem. babe farabalẹ̀ we go come check you for there so ti gbọ́. kí ló lè ṣe tọ́lọ́pàá lè wá fi máa mú un. kò yé mi o kò yé mi o kí la fẹ́ ṣe bá. but kò ń ṣe oníjọ̀gbọ̀n èèyàn náà. àbí nǹkan tá a fẹ́ ṣe gangan ní ìjàre. àṣírí kan ṣòwò ló sọ pé àtọlọ́gbọ́n kan. ọ̀mí wá àbí. ìgbà tí mò ń bí ẹ lánàá pé kí ló mọ̀ nípa ìrìn fọláyìn nǹkan tó sọ fún mi. kí lè tó fẹ́ jẹ́ kí n sọ sà mo jẹ́ kó yẹ yín pé mi ìmọ̀ kọ́kọ́ nípa ìrìn ẹ̀ ni mi ìmọ̀ kọ́kọ́ nípa nǹkan tẹ́wà ẹ̀wọ̀n sì yẹn ìdílé mi látànà síbí báyìí lórí ọ̀rọ̀ tí mi mọ́wọ́ tí mi mẹ́sẹ̀. ok that's no problem wo ọmọbìnrin tó jókòó sẹ́gbẹ̀ẹ́ yìí ṣó dààmú. èmi ò mójú yìí mi ò mójú yìí rárá àbí iṣẹ́ yìí mọ̀ mí rí ni. Ah, ìbùkún kí ni nǹkan tó sọ fún mi nípa ọmọbìnrin. ní alẹ́ ọjọ́ bá ṣe nìyẹn mo wà nínú mọ́tò mo rí sifkọ mo rí sista ẹ̀ pẹ̀lú ọ̀nkú fọlá. má sọ fún mi pé kí ni sòrò o ah, ah. nǹkan tó ń ṣẹlẹ̀ bí ò tí ì yé mi rárá fọlárìn nǹkan tó ń ṣẹlẹ̀ bí ò tí ì yé mi ẹ jọ tún lọ́n bá ṣìfì tán ṣe ń bílẹ̀ ní ìwọ ló ń ṣe. Ah, ọlọ́run. má sọ pé ọlọ́run ṣé ìwọ ló ń ṣe. ó ti jẹ́ kí n máa mí lókèlókè. ló máa ń mú lókèlókè kó yá máa mí lókèlókè kó máa mí wálẹ̀. ṣé jọ tún lọ́n fọlárìn ṣé ojú mi tán mi jẹ ni àbí nǹkan tí mò ń gbọ́ àbí rọ́ọ̀dì. èmi gan mo gbọ́ ni kò yé mi bó ṣe ń eh, ṣẹlẹ̀. Eh, eh, ìwọ ló ń ṣe báṣìbù ń bí lẹ́nu. mi kò ṣe mi ni. ìwọ ló fẹ́ ṣe wedding. ṣé mi ni ṣá. kò possible. wà láìta láì kò possible. owó ah. fúnra ó yí ẹ̀nà ọjọ́ yé wa owó fúnra mọ̀ pé ò lè ṣe wedding. Ah. abọ́ mọ̀ ni. Ah. má ṣe bá oṣooṣo ti jẹ́ kí n máa sick. o ti sick tó bá gbìyànjú láti ṣe wedding yẹn ó ti ṣetán láti fọ́nù ó ti ṣetán láti rìn lọ ah, in fact nǹkan tó expect a máa ṣàlẹ̀ sí ẹni nǹkan burúkú burúkú burúkú bá máa ṣẹlẹ̀ sí ẹni ọ̀rọ̀ jẹ́kọ̀ tó bá mọ̀ ń bọ̀ rẹ tí mo ṣe ń padà wọnú ilé yẹn kó padà ló bá wọn pé kó káńsù kan tó ń ah. ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀ kó káńsù ẹ̀ kó lè sọ fún ọ pé ò mọ́. wọ́n ní èèwọ̀ ni mi ò tiẹ̀ kò yé mi èèwọ̀ ni kò ṣe. wọ́n ní èèwọ̀ ni kí ni ó ní fẹ́ ṣe bẹ́ẹ̀ fọlárìn fọlárìn ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ sẹ́ ah. wọ́n ti ṣe láti sọnù bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. kò ṣe kò ṣe Ah! Oh, oh, oh. ẹ wò sà mo ṣe understand nǹkan tó ń ṣẹlẹ̀ ni mo ṣe get ẹ ni lóòótọ́ ni wọ́n máa sọ àmọ́ ṣe rí fọlárin tẹ̀ ń sọ yìí boyfriend mi ni tajúdọ̀ fẹ́ra wa rí dáadáa tó dẹ̀ náà àdéhùn lóríṣiríṣi tó sọ fún mi. tójú mi kún bẹ́ẹ̀ mi ò sọ bẹ́ẹ̀ náà ifá mo wà ṣọ́ pé mo bá ẹ o ṣe wà èmi rẹ́dì láti fẹ́ èmi mo ṣòkùnrin ẹlẹ́tàn má fẹ́ pátápátá ni. fọlárìn hmm. ó ṣàtìyàn tójú ẹ báyìí gbogbo pé àkí ló ṣẹlẹ̀ látijọ́ ẹ̀ ò fẹ́ súnmọ́ mi ò fẹ́ súnmọ́ mi mo dé ń sọ fún un pé virgin ni òpùrọ́ ni mò ń pa inú mi dán dùn pé nígbà tó yọ tójú ẹ̀ ń sìn ó fún ẹ̀dẹ̀ tó pé méjì ni. ó sọ pé mo yọ tójú mi kó ń bẹ má máa fojú bò mí bẹ́ni pé mo wà bí àwọn ọkùnrin tó kù èmi mo kọ́ tó jẹ́ yọ tójú ẹ̀ kù èmi nífẹ̀ẹ́ ni ó dẹ̀ tiẹ̀ wá shock nígbà tí mo bá ẹ bẹ́ẹ̀ pé virginia ló tó ó ṣoré mi o èmi ò ṣọkùnrin níranú mi ń ṣe sọ̀rọ̀ ọkùnrin àwọn ọkùnrin oníṣòkòtò tìrín irú ọmọkùnrin kan tó ló ń disturb ẹ̀ kọ́sùmọ̀ mi ò ń ṣírò àwọn ọkùnrin bẹ́ẹ̀ ọkùnrin gidi ni mí mo níṣẹ́ gidi lọ́wọ́ mo ń gbó gidi kò yẹ so mi ò ń ṣọkùnrin tó máa fi sọ wípé ó yọ tójú ẹ̀ ṣé sex lèèyàn ní rí ni no èmi fẹ́ fẹ́ ni because irú obìnrin bíi tiẹ̀ báyìí ó ṣọ̀hún wọ́n á fẹ́ ṣèlérí kan fún ẹ káyé bá ń jẹ ayé tí ọ̀run ń jẹ ọ̀run kò sí nǹkan tó mọ̀ ní kò ìyàwó rẹ̀. ìgbọ́ ìpinnu tèmi náà láti bẹ̀rẹ̀ ayé mi mo rí pé ọkùnrin tó bá dé fẹ́ jí mi òun fẹ́ kó jáde orí mi. ṣé wàá rí pé ọlọ́run ti gbádùn ẹ̀ <sighs> because ẹni tó wà wájú ẹ̀ àti orí ẹ̀ mm-hmm. so kí ló fẹ́ jẹ báyìí mo pé mo ti stress ẹ̀ gan. mo tẹ̀ ti ṣe mí lẹ́sẹ̀ kódà o kàn kéré-kéré. ìtara lèmi fi sọ̀rọ̀ kò sẹ́ni tó máa wà ní kọ́ndíṣọ̀n mi ní mímú ẹ̀ tì yẹn tí o ní fi tara sọ̀rọ̀ ìtara ni mo fi sọ̀rọ̀ ara jó mi ni ara jó mi ni gbogbo pé wọ́n wá ń wá Fọlárìn sí ìwọ ọmọ bó ṣe nìyẹn èmi ò mọ òkókó ń pa ẹ̀. tọ̀mí wá tọ̀mí wá we are getting somewhere so nítorí pé o ti promise ẹ o dẹ̀ jí tiẹ̀ ló ṣe fi pé òun láti kidnap ẹ àbí. ẹ má kó nǹkan tó ń ṣe tèmi sí mi lọ́wọ́ físà ẹ má kó nǹkan tó ń ṣe tèmi sí mi lọ́wọ́ wọ́n ní mi ìmọ̀bi tó wà. kí ló ń pè máa fẹ́ kí ló mọ́ tó mẹsẹ̀ so <laughs> afẹ́fẹ́ ti fẹ́ àti rífò ra hmm. dìé àjẹkẹ́ lánàá ọmọ kú lónìí hmm. ẹ ẹ sórí ìtẹ̀kẹsọ̀ ọkọ fún ẹ tó bá ti kọ̀ tó jẹ́wọ́ kò yẹ òun lọ fojú balẹ̀ ilé ẹjọ́. èmi ni mo sọ bẹ́ẹ̀. ah ẹ ẹ wọ ẹ má ṣe bẹ́ẹ̀ o. you no set up your mouth. chief ewu lẹ ṣe sà. ẹ ló dp o. ẹ. Eh ṣé ọmọbìnrin yẹn ti jẹ́wọ́ bí tọ́mọ mi wà. actually kò tí jẹ́wọ́ but ẹ fọkàn yín balẹ̀ sá èmi àṣọ yín wípé ó máa jẹ́wọ́. GPO <laughs> ọmọ kan ṣoṣo tí mo bí láyé lọ́rùn nìyẹn nǹkan kan gbọ́dọ̀ ṣe o gbogbo ọ̀nà tẹ bá máa tọ̀ tọmọbìnrin máa fi jẹ́wọ́ bí tó fọmọ mi sí ẹ bá mi tọ́ ẹ jọ tó bá máa ná mi máa ná o. Um, chief um, ṣe rí òótọ́ lẹ̀ ń sọ ọlọ́ọ̀bá ò ní jẹ́ kẹ́ ẹ fojú sunkún ọmọ lágbára ọlọ́run ọba gbogbo wa ò ní fojú sunkún ọmọ ṣùgbọ́n èmi ń fi dá lójú wípé ọmọbìnrin yẹn máa jẹ́wọ́ ibi tó bá gbé ọmọ yín sí ó máa sọ fún wa ṣe mọ̀ wípé irú situation báyìí ó máa ń ṣòro náà láti jẹ́wọ́ ṣùgbọ́n èmi mọ̀ wípé àwọn ọmọ mi tí wọ́n ń ṣiṣẹ́ lára ẹ̀ wọ́n máa ṣiṣẹ́ débi wípé òun fúnra rẹ̀ máa fẹnu ara ẹ̀ jẹ́wọ́ ibi tọmọ yín bá wà ó máa ṣàlàyé yẹn fún wa ẹ má wọlé ṣàfọkàn yín balẹ̀ ṣe gbọ́ chief. ẹ ṣé mo dúpẹ́ kò sí wàhálà èmi náà wà fún yín ẹ ṣàrìpọ̀ jẹ́wọ́ ó mọ ibi tó gbọ́mọ mi sí àwọ ọmọ mi jáde. ó dà kúburú sà ó dà kúburú sà ẹ má wọlé fọkàn yín sà ṣe gbọ́ ọ̀rọ̀ ẹ̀ sà. ẹ ṣé <laughs> nǹkan kan gbọ́dọ̀ ṣe wọn mi. kábíyèsí rèé. nígbà ah! wo ló fẹ́ ṣe gbogbo eléyìí dá láti fún bí mo ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó o tún gbé fọ́tò ẹ̀ o tún bẹ̀rẹ̀ sí ní ìlú mo dẹ̀ sílẹ̀ tó jẹ́ ó bá tiẹ̀ lọ. ló fẹ́ kó wàhálà sí rẹ̀ lára ni ó ti bá tiẹ̀ lọ sílẹ̀ jẹ́ kó máa lọ tiẹ̀ nìyẹn. Ah, ah! ṣé wò mọ̀ pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ èèyàn máa tètè adjust wàá tètè adjust láti tètè ṣe nǹkan míì ni ó wá jókòó sójú kan òun ké òun wo fọ́tò. mami báwo ni mo fẹ́ fèsì àwọn èèyàn níta báwo ni mo ṣe ní ìrìnkẹsẹ̀ mi gbálẹ̀ lójú àwọn èèyàn mami ojú tì mí mi ìtẹni tó máa dúró síwájú àwọn èèyàn sọ̀rọ̀. kí ló ń tiẹ̀ lójú? jọ ṣófòrò kàṣẹ ẹ lọ́wọ́ ni Ọlọ́run kú ṣe ó kú sá lọ níjọ wedding ká sọ pé fòrò kàṣẹ ẹ lọ́wọ́ ń sìn ló bá tún wò kẹ̀kẹ̀rẹ̀ ló tún lò fẹ́ yan ọkọ mi ìyẹn náà lè máa fi ẹ ṣe yẹ̀yẹ́ náà máa máa bú ẹ sí kò fòrò kàṣẹ ẹ lọ́wọ́ tí ìbá ṣe pọ́lọ́run tó fẹ́ ṣàánú wa tó já àánú la rí gbà ni tó bá jọ ti fòrò kàṣẹ ẹ lọ́wọ́ náà ó lè ṣe ohun tó ṣe yìí náà kó tún sá lọ ìyẹn ló léwu ìyẹn náà máa fi bú ẹ kò sẹ́ni máa bú ẹ kò sẹ́ni tó lọ́rọ̀ ẹ lẹ́nu bó ṣe wà yìí lẹ́yìn pé kó tara mọ́ra kó tètè fojú balẹ̀ kó wẹ́ lòmíì tó dáa <sighs> kó wẹ́ni tó dáa tí ò ní sá mọ́ ẹ lọ́wọ́ tèmi nìyẹn o. <sighs> mami ẹ ṣọ pé ó yí síbẹ̀ ṣe ń sọ yìí ṣá. jọ sọ ohun tí òyìn sì fún mi nínú ẹ èyí tí òyìn sì inú ẹ ni kò ṣàlàyé fún mi kò sí nǹkan kan tí òyìn sì <sighs> lórí pé mo fẹ́ fọkọ ọkọ mi sá lọ àṣe wẹ́dì kò fún mi lórúka ó dà mo dẹ̀ yan olólùfẹ́ mi tó tẹ́ mi lọ́rùn ẹjọ́ kí ló wà mọ́. ojú tì mí. ojú wo ló ń tì ẹ́ lọ torí ọlọ́run mo fọlọ́run bẹ̀ gbàgbé ẹ̀ ó ti lọ ó ti lọ ti ẹ̀yìn ohun tuntun ni kò mú àsìkò dúró dẹ nìkan o ti gbọ́ tí mo sọ fún ẹ má jókòó kalẹ̀ kó má ronú kó dá ìsọ̀sí rẹ lára bẹ́ẹ̀yàn bá lóun ò ṣe mọ́ ẹlòmíì àdẹ ṣe ìjà ò sí ń bẹ̀. òní rí i tó máa tún sá lọ mọ́ lágbára ọlọ́run òwò èèyàn rí ẹ̀ olómọbi tó ti ń kórè burúkú ẹ̀bùn má kó rẹ̀ sí wàhálà má ronú o gbogbo èyí tó ń ṣe ìyá àìsàn ló máa ẹ̀ ń dẹ̀ o jọ o ṣàánú mi o. mo ti gbọ́ ma. mo ti ṣóúnjẹ kan lọ bóúnjẹ mi àti ẹwà ìbùsí báyìí. mo ti gbọ́ ma. ẹ káàsán mr gbẹ̀ngà àbí yes yes ah, ẹ ẹ kí n má parọ́ fún yín mo kàn fọkàn kan mo ok mo ok mo kàn fọkàn kan gbé ni bẹ́ẹ̀ ṣe ń pè mí tá à ń sọ̀rọ̀ tí bá sọ pé mi ò mẹ́ni tí mò ń bá sọ̀rọ̀ mo kàn ń try láti play along ni ṣé mo yẹ jáde ọkàn mi ò balẹ̀ mo yẹ jáde mo ń yáyìn mo ń send ẹ̀ straight ni. Ah, ayé ti gbẹgẹ́ ju gbogbo yẹn lọ mm. eh, kódà tí máa sọ pé mo mọ̀ yín bí kọ́rọ̀ mọ̀ pa mí mọ̀ yín mi rí yín rí. ẹ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí lèmi ló mọ̀ yín ló ti yẹ ẹ èmi ló mọ̀ yín rí àmọ́ èèyàn kan ló ràn mí sí i. ta lẹni tó ràn yín sí mi. ẹ Mr. Fọlárin lẹ tó ràn mí sí i jẹ. Fọlárin Fọlárin ṣé Fọlárin sì wà lá ó sì wà lórí èpè ni. Ah, Fọlárin. ó ràn mí sí i yẹ kó tí ò bá nídìí obìnrin kì í jẹ kó mólú. ẹ rẹ̀ ṣú ọ̀nkọ́ tẹ̀ ń sọ ẹ̀ sáà ẹdùn lọ ṣé mo fẹ́ máa fa àgbàlagbà ara mi kú. ẹ ẹ pé tàbí ká ẹ prove ẹ kí n gbóhùn ẹ. pé fọyà fọlárí àbí fọlárí. ẹ ah. Hello, bọ̀dá mi. Hello. Hello. Báwo ni? Mo wà ókè sá ẹ gbé fóònù yẹn fún Fọlárin. ok bàdá Fọlárin hold on sir. bàdá Fọlárin. Hmm? bàdá mi fẹ́ bá yín sọ̀rọ̀. ok. hello. ok Fọlárin báwo ni ẹ bá Mr. Wálé sọ̀rọ̀. ah ó ṣe gan-an à ń gbé fóònù fún un. Eyvallah. Hello Fọlárin. Hello Ah Fọlárin so ó ṣì wà ó ṣì Fọlárin ẹranko ni ẹ o ẹranko gẹ́gẹ́ àjàre. wọ ọ̀rẹ́ má bínú mi yé mi kò dẹ́ ń sọ̀rọ̀ ta lè sọ lórí o ṣe máa tẹ̀lé ọ̀rẹ́ mi yẹn bọ̀. kí máa tẹ̀lé ọ̀rẹ́ bọ̀. bọ̀ jọ torí ọlọ́run má sọ fún anybody ibi tí mo wà tó bá ti rí mi a máa sọ̀rọ̀. it's alright so máa padà fojú mi rí ẹ no problem ẹ ṣe gan-an brother. Okay. Um, ó ní kẹ́mi àti ìjọ máa bọ̀. ẹ believe me ah, since. ayé ló gbẹ ẹgẹ́ kì í ṣe mí náà ẹnu wàhálà ẹ jẹ́ kí n sáré sọ fún àwọn aráalé pé wọ́n ti rí Fọlárin òkè ogun wọn mọ̀ pé. Ah, ah, ẹ wá Mr Wálé ẹ máa rọra ń bẹ̀ mí. mo ń rọra. ó ní kẹ́ni kankan máa mọ̀ sí i ó ní kẹ́ni kankan máa mọ̀ sí i náà ẹ jẹ́ a máa lọ. kò tẹ́ ẹ sí wàhálà because gbogbo fọ́tò bá ìjọ ń sọ rẹ̀ eh. mò ń sẹ́ǹdẹ̀ sí mo ń sẹ́ǹdẹ̀ sí ilé gbogbo èèyàn mọ̀ pé mi àti yín la jọ ń lọ. Ah, kò sí wàhálà kankan. all right sir. wọlé. send picture yín ẹni yìí níyìn o ọlọ́run dẹ̀ ní gbaṣọ yìí ẹranko lélẹ́yìn náà ẹranko kàn fa àwọn èèyàn bora lásán lásán ni èmi mọ̀ kí mi ò jámọ́ nǹkan kan lọ́dọ̀ ẹ̀ kí ló wá ń pè mí bẹ́ẹ̀ kí ni bẹ́ẹ̀ sí ẹ̀ tí mo pa bẹ́ẹ̀ sí olórí burúkú ló wá ń pè mí so àrínímọ́ni là máa pe ni mọ́ni èmi máa rò pé mo lọ́rẹ̀ẹ́ tí mo bá rìn ni ọ̀rẹ́ kékeré ọgbà ẹ̀ ọ̀rẹ́ ìgbà èwe káyìmọ̀pá yí ẹ ti bàjẹ́ báyìí máa jìnnà sí ẹ gangan ni. ó dà ó dà wọ́wọ́ má bínú ah, ah. má bínú bọ́ orí ẹ̀ ò pé fọ́rọ̀ tó sọ yẹn tó bá yẹ kó rí tiẹ̀ pé ni kò yẹ kó béèrè pé kí ló ṣẹlẹ̀ tí mo fi ṣe nǹkan tí mo ṣe òkàn dé bí mi sìn ọbẹ̀ sí ń dọ̀rọ̀ lẹ̀ ọbẹ̀ sí sọ pé èmi ọ̀dẹ̀ èmi idiot èmi kinní kan so gbádùn ṣá bọ̀ má bínú. ṣàìkó náà ní point jọ má bínú ẹ jọ ẹ bá mi bi ẹranko yìí léèrè ìdí wo ló ṣe ń láti fi wẹ́dìn yẹn lẹ̀ tó drop ọmọ ọlọ́mọ tó o dẹ̀ dá sínú àdánwò tó fi fi gbogbo alẹ̀ tó o dẹ̀ sọ fún mi reason tó ṣe kó mi wedding yẹn. ẹ̀ẹ́dẹ́gbọ́n ṣe ni wípé àsìkò ọ̀rọ̀ gan ti mi ò lè sọ fún ẹ̀sìn eh, eh, má bínú náà ni torí pé mo dẹ̀ láìkẹ́ mo dẹ̀ kó miss mi gan o kàn fún kan díbọ́n ni o miss mi gan mi kàn wo pàrọ̀ wa wà á ti miss ẹ̀ mo dẹ̀ wò pé ìwọ́n tó jẹ́ child friend mi mo kọ́ ọ̀pẹ́ ta ni mo lè farahàn ta ni mo lè finú mi hàn sí pé ok mo ti rẹ́dí àti ṣe àwọn kankan ó ń jẹ́ kí n kọ́ rẹ̀ mi wá bẹ́ẹ̀ náà ó dẹ̀ débi sùn dẹ̀bẹ̀ sí ń dá dọ̀rọ̀ ilé òun bẹ̀ sí ń sọ̀rọ̀ bẹ̀ sí ń sọ̀rọ̀ bẹ̀ sí sọ̀rọ̀ má bínú ah mi ò láìkẹ́ ìjàre ọkọ̀ tó wà ń bẹ̀ ni pé àsìkò ọ̀rọ̀ ti tó but ó ní kọ̀ọ̀kan tí mo fẹ́ kó bá mi ṣe um, ọ̀rọ̀ nǹkan níyẹn náà ò le it's a very simple thing mo kàn fẹ́ kó lọ sọ́dọ̀ àwọn fámìlì Desire kó sọ fún wọn pé mo nífẹ̀ẹ́ ọmọ wọn gidigidi and mo rẹ́dì láti fẹ́ nígbà tí n bá dé ẹ jọ̀ọ́ má bínú ṣé bẹ́ẹ̀ ṣe jọ ń sùn tẹ́ ṣe ń jí yìí ẹ̀ notice pé ó ti sick obsess ni ẹ rí i pé nǹkan kan ti ń gbọ́ rẹ̀ lórí. èmi ò rápẹ̀rẹ̀ ẹ̀rọ nǹkan tó ní. àìlè ti sick. mo ti ń ya wèrè ni. sórí kórìí ẹ ti dàrú ṣá ẹdun náà ah, ṣé nǹkan tó ń ṣe ẹ ṣé àfẹ́ tiẹ ni no kémi lọ sí ọ̀dọ̀ àwọn àna kí n lọ sọ pé ẹ̀jọ̀ má bínú o ó sì ń bọ́ àfẹ́ ọmọ yín o sì jókòó ọmọlọ́mọ bá dàrúgbó ìbá dògbò kó sáwà ń bẹ̀ kó má move on pẹ̀lú life ẹ̀ nígbà tí wọ́n ti move on kó má move on o ti sick. ká ló sọ fẹ́ kí mo move on. no no ẹ má wọ̀ ẹ má wọ̀ ẹ má wọ̀ ọ́ rí ọ̀nkú. kí ni o dẹ̀ ń ṣe kí ni o dẹ̀ ń bínú bí obìnrin kí ló ń ṣe é gan-an jòkó jàre ẹ má sọ pé ẹ jókòó fún gbogbo ọ̀rẹ́ ni gbogbo wa òun ni ẹjọ́ kan dẹ̀ ń pẹ́ ilé òde ń ṣe bí kíní. bàdé bàdé bàdé máa gbé iṣan tẹ́lẹ̀ gan ṣoṣo ṣoṣo ṣoṣo lè máa gbé iṣan fún mi tó bá ìkún kan tó ṣẹlẹ̀ kí ló fún fa gbogbo ṣíìtì gan náà. bó ṣe máa ń ná mi gbà yẹn ló ṣe rò pé mo ṣe wà ó gbádùn ni. ẹjọ́ kí ló ń ṣe ibà ìtòlẹ̀ ọlọ́run. ẹ filẹ̀ awẹ́. ní torí pé ó ní fast kìíní gbà tó máa sáré fún mi fọ̀tì tó wá rò kébíyà má dán wò mọ́. ó máa ná ẹ. máa ń fi àjẹ mi gbà yẹn. Ah. Ah, ẹ wo bí ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ ṣe é rí ọ̀rọ̀ tó wà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní kẹ́jẹ́ ká yanjú ṣòtìyí torí mo ti jẹ́ nǹkan tẹ́ ń béèrè yẹn nǹkan tẹ́mi kan ti béèrè títí lọ́wọ́ ẹ̀ nìyẹn kí ló dé tó sáko mi tó ti ń ṣe wedding kò tí ì rí kankan sọ fún mi dè ní gbàtà wá kí pé wá yẹn èmi rò kò bóyá pé ó máa ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ ni gbọ́dọ̀ ti wá débi tó tún sọ fẹ́yìn náà ló tún yà mí lẹ́nu ẹ jẹ́ ká béèrè nǹkan tó ìfẹ́ ṣòtì adé ẹ wo bí o ẹ má jẹ́ ká wòran báyìí o ẹ má yẹ ká fi lẹ̀ fún mi ya wèrè. ẹ eh, capital yes o sick. èmi sọ ya wèrè o èmi ya wèrè káṣákàrà màá sì kí ọ̀rọ̀ ògbésí ayé ẹ̀ Mr. Wale ẹ ti gbọ́. Ah, ok nǹkan tẹ́ ń sọ kò sọ reason fẹ́yìn lọ ó sọ fún mi. yi jọ ń gbé inú yín dáa gan anyway yorùbá ní tá iṣu àtòrí ipò ẹyin ni màá fún ní ọ̀nà yẹn obviously taaba ni ní ẹ try ah ẹ try gan ẹ jẹ́ kí n fún yín ní ọ̀nà lọ sọ́dọ̀ àwọn. bàbá ẹ̀ ẹ jẹ́ kí mi lọ bá bàbá ẹ̀ so máa dọ́dọ̀ dáàdì ẹ̀ máa ṣàlàyé fún mo ti rí ọmọ yín o máa sọ fún bọ̀sẹ̀ so anything táwọn bá fẹ́ ṣe máa kọ́ lọ ṣe. yọ yọ má kàn lọbẹ lọ jábọ̀ ọ̀rọ̀ ṣì wà lórí ìyẹn o. Fọlárìn Fọlárìn. ládùúrù ìlérí tó ṣe fún mi ládùúrù nǹkan tó sọ fún mi pé o máa ṣe fún mi tó o dẹ̀ mú ìlérí yẹn ṣẹ tí mo dẹ̀ gbà kámú fúnlẹ̀ dá mi lórí ọ̀rọ̀ tí mi tó wá mọ́wọ́ tí mi ò mẹ́sẹ̀ẹ́ tí mi mọ̀ bí ṣe rìn. ó tún wá tù mí mọ́nú ibi tí mo wà yìí fọlárin kò ní bójú rere ọlọ́run pàdé àánú ọlọ́run á jìnnà sí ẹ o ò tún jẹ́yàn ọmọ láyé o ò tún jẹ́yàn ọmọ láyé. ẹ wá rí rẹ kí ló dé tó lọ fi ariwo di stop mi ẹ̀rọ lò sí gan ọlọ́mọdé ẹ̀rẹ́ síbẹ̀ ò jẹ́ kí n gbọ́ ọ̀rọ̀ àtà ṣe é bí olórí burúkú èwo ni wèrè gan. ẹ má bínú èmi tiẹ̀ mo tẹ̀ ń bẹ́lẹ̀ dá mi sọ̀rọ̀ ni. kí ló kàn mí pẹ̀lẹ́ dẹ́dà ọ̀gá àjẹkọ́rí ẹ pé o ara wá ẹ̀mí o jẹ́ kí n sùn o. mo lọ́rìn mo fà sí kóòtù ọlọ́run mo fà sí kóòtù ọlọ́run fọlárin mo fà sí kóòtù ọlọ́run níbi kíni tó wà. a ò ní bá lọ́rẹ̀ àbí. ọlọ́run kúrò làwọn jẹ́ ló ń ṣẹlẹ̀ ẹ má bínú ẹ má bínú ẹ má bínú. ah bàbá. ilẹ̀ o fọlá rẹ̀. bàbá. pẹ̀lẹ́. Hmm. bóò ni. Ah. ṣé àwọn èèyàn ṣépè fún ọ dáadáa. wọ́n ṣe ìpè yẹn. wọ́n ṣe ìpè fún ọ tààrà. àwọn ọ̀rẹ́ mi jẹ́ kó máa yé mi pé wọ́n ṣe ìpè yẹn lọ́tún lọ́sì láàárọ̀ ah. lọ́sàn-án lálẹ́ wọ́n ṣe ìpè yẹn gidi wọ́n bu èpè ju ọ̀tá ara gan-an. Ah, àwọn fi wẹ̀ mí hmm. ni. ọ̀dà àbá ìgbésẹ̀ àkọ́kọ́ nù hmm. agbó kan bẹ́ tí ń bẹ nínú ilé tó wẹ̀ hmm. tó bá wẹ̀ tán wọ́n ṣe nǹkan kankan fún ọ tó lò bọ́ bá wá ṣe lò wọ́n ṣàlàyé ẹ̀ fún lẹ́yìn tó bá wẹ̀ àgbo. ìgbà tó bá wẹ̀ àgbo yẹn tó kárẹ̀. ẹ lọ rí ṣètò àgbo àti ìdókòwò fọlárìn wọ́n ṣẹ́ ìpè fún ọ tààrà. àṣírí kan ṣóhun ló sọ pé àtọlọ́gbọ́n kan àṣírí kan ṣóhun ló sọ gbàdọ̀gùn ọ̀rọ̀ àṣírí wo ló lè mú àbíkí lọ́pọ̀ orúkọ rẹ̀ o láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba o lè dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ yes n tọ́lọ́ fi yọ ẹni wípé weekend la wà if not so gbogbo nta sọ ìkọlà máa sọ because wàá ti bára ẹ ní court and of course gbogbo àná làjọ mọ ẹ̀sùn kájíyàn gbé àmọ̀bí tó máa ń rìsọ́ọ̀tì sí nílùú tàjọ bára wa yìí because mi ò mọ problem tẹ máa ní i don't know tinubu ti ń bí yín kẹ má máa mọ àwọn ọ̀rọ̀ tó yẹ kẹ máa sọ jáde lẹ́nu àsọtọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó máa kó bá yín ọ̀rọ̀ tó máa bí nǹkan míì sínú ìgbésí ayé yín àfikẹ́ sọ́tán can you imagine ẹ́ ṣé o ti ríbi tó bá yára ẹ̀ dé báyìí but all the same get mo sọ dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ kó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá tó wà lórí ìjókòó yìí dúpẹ́ chief dada. because if not so ni well ibi tó lérò wà bára ẹ̀ chief ẹ ṣé gan ni sir nìkan dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àǹtí hmm. eh, má bínú ṣùgbọ́n má bínú. yorùbá sọ pé ẹni tá a bá nà lára máa ta ẹni tí nǹkan ẹ̀ bá dẹ̀ sọnù ọ̀nàkọnà tó bá mọ̀ láti wá ló máa fi wá téèyàn mẹ́ta bá wà nínú ilé kan tẹ́nìkan kan bá sọ nǹkan nínú wọn àwọn méjì tó kù yẹn ara wọn ò mọ̀. ara wọn ò lè mọ̀ náà. kódà kó jára àta ló wáá jí nǹkan yẹn nulẹ̀ àwọn méjì yẹn ara wọn ò mọ̀ so ẹ ní bínú ni tó bá ṣe pẹ́yìn náà nírú ẹ̀ ṣẹlẹ̀ sí mo lérò pé àwọn ìgbésẹ̀ táwa náà gbé lẹ́yìn náà máa gbé síbẹ̀ náà ẹ má bínú kẹ́yìn náà dẹ̀ máa ṣọ́ ẹnu yín ẹ máa ṣọ́ ẹnu yín ọlọ́run tó kó ẹyọ ní ilé ẹ̀kọ́ ní jẹ́ kẹ́ ẹ kó bá dábà wọn ọ́fíìsà. dúpẹ́ pọ̀ lọ́wọ́ ẹ̀ náà <laughs> fún iṣẹ́ ìjọba kò tọpẹ́ sá ọkọ̀ wà dábà oníṣà ńlẹ́sẹ̀ àmì sá àṣìtàgbọ̀n ní báyìí. àmì àmì àmì sá. ọ́fíìsà. <laughs> yes sir gbogbo nǹkan tí ẹ gbà lọ́wọ́ ẹ̀ ẹ make sure wípé ẹ return ẹ fún. ok sir. kẹ̀dẹ̀ jẹ́ kí ehm, chief kan bèèlè. ok sir. kó máa lọ. you have to be very careful. ẹ má ìkírò ẹ̀ tún ṣẹlẹ̀ mọ́ o ok you can go. all right o. máa wọlé màá tún rí ẹ ṣùgbọ́n má bínú. ẹ pẹ̀lẹ́ chief. ẹ kú ọ̀rọ̀ lóyún <laughs> báwo ni ẹ ṣe ń bá wa tò lóyún. ẹ wo adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run Fọlárìn onídọ́fọ̀ ẹ̀ kò ní yẹ Fọlárìn kò ní yẹ òfò lómi ẹ̀kọ́ ń ṣe ní kórìíre olùkúre Fọlárìn kò ní yẹ onírọ́jú Fọlárìn kàdíẹ́ òfò lómi ẹ̀kọ́ ń ṣe. Fọlárìn oníṣòwìre Fọlárìn oníkúre Fọlárìn kò ní yẹ bẹ́ẹ̀ ni kò ní yẹ o Fọlárìn òní ṣoríire lọ́gbàrẹ̀ jẹ́jẹ́sì òní ṣoríire òní kúre fọlámì kò ní yẹ kò ní yẹ ọ fọlámì bẹ́ẹ̀ ló ṣe máa ń òní ṣoríire òní rọ́nà gbégbà àṣírí kan ṣóhun ló sọ pé àtọlọ́gbọ́n kan àṣírí kan ṣóhun ló sọ gbàdọ̀gùn ọ̀rọ̀ àṣírí wo ló lè mú bá ire kọjá àṣírí kan àṣírí kan ètò àgbà. ó dúró lóko ó bẹ̀rẹ̀ lóko ó fẹ̀yìn tí gíga kòkó lóko àti bá fún àgànà tó lóun ó do lóko láì bá tán jẹ́ kí ni ó fàgànà do lóko oore ni ó fàgànà do lóko oore. ìyún ni wípé àwọn tó yẹ kí wọ́n tún máa wúre fún ọ wọ́n tún ṣe pèlè ọ ni. wọ́n ṣe ìpínlẹ̀ gidi. Hmm. ẹ̀kọ́ sojú múmu hàn báyìí hmm. àmọ́ ṣé mo lè rí bàbá ẹ. Ah, ṣé dáàdì mi ló ń ṣe mí látijọ́. irọ́ o irọ́ irọ́ n ò pé bàbá rẹ ní í ṣe ọ́ o torí wọn èyí fòbò rẹ wàá múni lájẹ̀ẹ́ ṣé mo lè rí bàbá ìyàwó rẹ àti ìyàwó ẹ gan. Ah, ibẹ̀ gan lẹ́ ti bọ̀rọ̀ jẹ́ àwọn tó jẹ́ pé a dá um, ọjọ́ ayọ̀ sílẹ̀ pípa fẹ́ ṣe wedding mo dójú tì wọ́n wọ́n tó ń fèpè ránṣẹ́ sí mi àwọn òbí tèmi wọn kàn lè ṣépè fún mi nínú wọn kàn ò dùn sí mi mo lè rí wọn convince but àwọn ẹbí ìyàwó yẹn ah, ó máa le díẹ̀ mi ò tiẹ̀ wá gbé wọn lọ church mi ò gbé wọn lọ sí mosque wọ́n jẹ́ lè yẹ mí wẹ̀ mí ah. wọ́n tiẹ̀ ní dáhùn rárá. <laughs> èyàn ni pé o sáré rí bàbá rẹ mú dé àárín. àìmọ̀ ilé convince dáàdì mi. ọ̀dà bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ èyàn náà dá bọ́ bá déyìn ọlọ́rọ̀ kan tí mi fẹ́ bá sọ ẹni mojú sókun yọ ọmọ bí wọ́n ti tú ọgbọ́n. àṣírí kan àṣírí kan ètò àgbà wà ó lọ́wọ́ yìí. wọ́n ní ká jáde a ní ká jáde bí ṣé ẹ̀ ni ẹ fẹ́ jáde ẹ kún àbùkù ẹ̀tẹ́ ẹ ti ru oko ẹ̀tẹ́ ẹ̀yin èèyàn burúkú èèyàn jàti jàti yìí ah, ẹ tún wà láṣọ ń ta ẹ wọ́n fẹ́ máa bọ̀ wá nulẹ̀ torí kí ni ẹ̀yin èèyàn jàti jàti rádaràda yìí ẹ bọ́ta ni ẹ bọ́ta. Ah, ṣe wọ́n máa gbọ́ ẹ̀bẹ̀ wa báyìí ah, ṣe ìwọ ọlọ́run máa ṣàánú mi ọlọ́run bá lè kó mi yọnu eléyìí máa dúpẹ́ o. ẹ bàbá afọlárìn. yes sir. ọlọ́run jogún sùúrù tó pọ̀ fún mi. Hmm. ṣé orí àwọn omi tó ń wò yìí kò ní sùúrù rárá o ó mọ gbogbo ọ̀nà tó lè bá disgrace ẹ get out. ẹ wo ṣe rọrọ tó wà nílẹ̀. wọ́n ní kó jáde. ẹ máa ṣe sùúrù ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ ibà wa náà ń jẹ gan. bàbá mi jáde lọ́dọ̀ máa jẹ́ ti kó jẹ́ bànújẹ́ fún yín eh, eh, eh, ayé ò lè bà wá nú jẹ́ ẹni èèyàn burúkú ìkà ah, ah, ah, ẹni àìjírí ẹni àìjíkò àkọ́tún lọ sùn. ẹ ṣe sùúrù ẹ kí bí jẹ́ sùúrù. ẹ ẹ ẹ má bínú ṣé ẹ rí tẹ ẹ bá fi wọn polẹ̀ tẹ tì wọ́n síta ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. ó yẹ jáde ẹ ṣe ń bọ̀ ń bọ̀ àmọ́ inú mi ìbádùn tẹ bá tiẹ̀ lè gbọ́rọ̀ tí mo fẹ́ sọ bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí ìmọ̀ wọn rí mi iṣẹ́ bí wọn o bẹ́ẹ̀ ni èmi wọn ọ̀tàn àmọ́ kì bá dáa kí ẹ tiẹ̀ gbà mí láàyè tíntín kí n sọ̀rọ̀ tí mo fẹ́ sọ bóyá yóò ṣe gbogbo wa ẹ̀ láǹfààní. fún àǹfààní tẹ́ ẹ fún mi láti sọ̀rọ̀ ẹnu mi àtààyè tẹ́ ẹ fi gbà mí pé kí n tiẹ̀ wá sọ̀rọ̀ ẹnu mi lójú gbogbo wa báyìí lóòótọ́ n tí Fọlárìn ṣe ọ̀dà ó burú jáì. ẹ̀yin náà rí i pé kò dáa kò bójú mu ìka ni. àmọ́ àwọn bàbá wa ní àìrìnjìnà làrá bukí ọ̀kẹ́rẹ́ bí èèyàn bá dẹdùn jìnnà yóò bá wọn dé bí wọn ti fi òwú aláǹtakùn sọmọ owó ṣe rí owó tán gbélé ilé yẹn ó ti pọ̀ jù ẹnìkan tó wọ́n yẹn bá ṣe pọ̀ tó náà ní commission yín náà tún máa pọ̀ sí i ah, ah, ah, because bóun yẹn bá ṣe pọ̀ bóun nǹkan tó ṣe yín bóun yẹn ṣe pọ̀ tó òun ní commission yín ti máa gara tó. kò rí bẹ́ẹ̀ èèyàn mi kò rí bẹ́ẹ̀ rárá kò rí bẹ́ẹ̀ o ohun tó fà á tó fẹ́ fi ta ilé yẹn kò ju pé torí bàbá yẹn tó kú lọ o ikú bàbá yẹn ló fa sábàbí ilé ní títà tí ó bá sí yẹn ni ọ̀rọ̀ pàǹtálẹ́ òyọ rárá àti wípé ìdígi mẹ́ta ni wọ́n kọ́ mọ́ máa lọ sáré ara wọn káàkiri torí ẹ̀ gbogbo yẹn gangan ni family fi conclude bí akọ́ta and that owó yẹn gangan give away price ni o pẹ̀lú gbogbo nǹkan ṣe rí yìí give away price ni price tẹ pé yẹn oh, <laughs> give away price ni o ohun tí mo kàn máa rọ inú ẹ ti pẹ́ ń di kinní yìí mo mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ náà owó ńlá owó wà lọ́wọ́ ẹ̀yin náà àṣírí yẹn á bò one thing tí mo kàn máa sọ ni pé olówó ló lọ́ọ́ máa já o àṣírí yẹn á bò lọ́nà àrà ẹ fi sọ́kàn tẹ bá rà á bí pẹ́ jẹ̀fà ni o torí bẹ́ẹ̀ yẹn hot cake ni o àwọn èèyàn ń pè mí ní ọ́fíìsì lánàá yan bí mẹ́ta ló sì bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ but ẹni tó bá kówó wà la máa mọ̀ mo kàn promise yín pé ẹ lè regret pé ra ẹ bá lè ra. ṣé mo wá lè máa ta àwọn nǹkan mi torí pé mo fẹ́ ra lé ni ah. ó pọ̀ ó pọ̀ ah. ó pọ̀ o. ara àwọn ara àwọn tí ó náà ní interest náà ti ń pè mí lọ pè mí báyìí o. ẹ wo ẹ má ẹ má wọrí màá sanwó màá sanwó ẹ má wọrí ẹ má gbé kọ wọn. mi ní gbé kọ yìí àlè má yìí ó pè mí bí ẹ̀mẹ́ta ní àná náà tá a sì sọ̀rọ̀ mi ìmọ̀ kó tún sì máa pè lónìí bọ́tẹ́ má wọrí ìtẹ́ bá sọ ló máa determine bọ́tẹ́ ẹ̀yin náà lọ́wọ́ ràn yín lọ́wọ́ ẹ tètè brush up lórí ẹ̀ ọlọ́run á fún yín ṣàṣeyẹ ààbò lọ́nà àrà mama expect yín ẹ ṣe gan ok hello sir hello ẹ ẹ mo lọ sí meeting kan níbo lẹ wà ẹ no problem ẹ pàdé mi lọ́fíìsì by two. Ah. ah. wow. ó ga ìwọ mo rí wẹ̀. ìwọ ló wá ṣe ládùúgbò mo rí ilé ìfà kan ní ilé green tó wà ń bẹ̀ yẹn so ilé yẹn mo kàn ní kí n sáré rà kéèyàn tiẹ̀ kéèyàn mọ̀ pé òun ti nílé. má bínú ilé green tó wọ́n fẹ́ǹsì tó wà ń bẹ̀ yẹn nísàlẹ̀ yẹn. ilé tó fáìn yẹn òun náà ló fáìn jù ládùúgbò yìí. o fẹ́ ṣe kí ni o fẹ́ rà. yes. Ah, <laughs> ọ̀rẹ́ kì í ṣe ilé tó lè rà má try o. kí ló dé. ilé yìí ò dára ni abàmílẹ̀ ni torí kí mi mọ̀ gan mo fi ń sọ fún ẹ má try kó ra ilé yẹn rárá o má rà rárá o. Dèjì Dèjì so o tí ì fi ìwà ká máa ní negative mind yìí o tí ì fi sílẹ̀ ṣé pé negative mind inú ní títí títí tó yẹ pé o kúrò nínú face my face you tó ń gbé hmm. negative mind náà ló ní títí tó ń fẹsẹ̀ gbá street kiri negative mind náà ló ní ìsìn tó tún débi tí mo fẹ́ ra ilé torí pé wọ́n ò tí ì lálàpọ̀ fẹ́ ra ilé o dẹ̀ bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ bí ẹni tọ́pọ̀ lu ẹ̀ jọ̀ ṣé kí n sọ pé òjò wù mí ní báyìí. Eh, ṣé mo kó bẹ́ẹ̀ ni. Eh, o gbọ́ mo ní ẹ̀gbọ́n kan ó máa ń sọ̀rọ̀ kan eh. a ní òun kì í gbàdúrà kó máa ń sọ̀rọ̀ kọ́ gbọ́ torí kò lè jèrè ọ̀rọ̀ lára ẹ̀. kò ní dáa fún wa àtẹ̀gbọ́n yẹn orí yóò jọ pé papọ̀ ni. o ò lè jèrè lára mi àwọn owó tá à ń sọ nìyẹn kẹ máa bínú ọmọ làkejì yín ara nǹkan táṣu títí tí ayé yín ò ṣe dáa nìyẹn ọ̀rẹ́ òṣì ọ̀rẹ́ òfò lórí burúkú ẹ̀dá. pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo mọ̀ pé nìyẹn pọ̀. community yìí wọn ò fẹ́ ṣe nǹkan gidi ni o mo ah, ah, gbogbo bí gbogbo ọ̀nà ṣe bí gbogbo kànáà yẹn ṣe rí ń bẹ̀ yẹn ṣé wọn ò lè pẹnu kọ̀ọ̀kan dáwọ́ ni ṣó tí ìjọba bá wá sí ìrò bíbá ikán tó wá ṣe bíbá yìí. mo sọ pé community wọn ṣe kìíní community àṣẹ ń ẹkọ sọ láti dára community. ṣèbá ní pé kó wọlé. mo ti gbàgbé ẹ ṣé wọn nìkan ló máa ṣe ni àwọn nìkan ò lè dá ṣe nà. tó bá kọ tó bá ti pè pé kán dáwó tó máa ti dáwó a máa fún wa ṣe náà ni. babe we can use our money alone. a lè má ah. ṣe é ní bridge ńlá lábẹ́ yẹn a lè kọ́kọ́ kó pákó dẹ̀ ń ká ṣe concrete díẹ̀. ah i just hope they come out ṣá láti support. kí ló tó ṣàlè wọlé a lè máa pààkì síta báyìí ká máa wọnú estate lọ kò mí ìkẹ́ ní sense. wọ́n yóò ká lè ti máa lọ àbí òṣèlú kan. ọ̀rọ̀ ẹ̀ wọ́wọ́ wọnú mọ́tò ń tiẹ̀ mi ò ṣáà lè máa gbé mọ́tò mi síta kí n máa wọ. yé yé ẹ gbà mí. ibi ibi ibi ajọ wa sí ibo ibo ibo ló lọ. ah mo gbé mo gbé mo gbé mo gbé. Ah, àwọn ọlọ́run lásán ni àbúkàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ìgbà tí mo wá láàlá burúkú yìí ó ní wọ́n á wò wípé pẹ̀lú nǹkan tó ti ń ṣẹlẹ̀ sí mi àtàláì nǹkan tí dèjì sọ fún mi pé láti jẹ́ òótọ́ ni wọ́n yẹ sáré lọ bá kó gbà mí. Ah, bàbá eh, nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ńgbà yẹn mo sọ fún àmọ́ kó gbà mí gbọ́ àmọ́ gbogbo àti gbogbo ẹ̀ ṣẹlẹ̀ tó wá bá mi mo ní mi náà ni bàbá ń gbẹ́jọ́ ló jẹ́ kí n wá sọ́dọ̀ ìjọba náà lọ. orúkọ rẹ fọwọ́ bà tó ẹ̀yìn ìyá mi àgbà ọ̀run mi làbára gbẹ́lẹ̀ rẹ̀ kú ọ̀kọ́ ọmọ lọ́rọ̀ bí iye kẹni ọ̀kẹ́kẹ́ tí mi yí rin fún tó ìwájú ọpọ́n ọgbọ́n awo ni o ẹ̀yìn ọpọ́n ọgbọ́n olùmúlọ́tún ọlọ́kàn ló sì ààrẹ ọpọ́n ìtọ́ ọ̀run tó ilẹ̀ ọgbọ́n fọlárìn tó jókòó ìyàwó ìwàwó èmi lọgbẹrì ẹ wá tanná gbogbo ẹ kò yé mi o bá a bá fẹ́ mọ lójú arí náà ìta àfẹ́ báyìí báyìí lówó tá a bá bu mọ́ lẹ́sẹ̀ àárín wàsàwàsà ìfọ̀ ọ̀run mi là ìfọ̀ ọ̀run yìí o. a baba a a kí ló wá débẹ̀ a wọ́n ní òfin nàgbè náírà àjà náírà pàpà adéfábú gúdúgúdú yóò wọ́n lọ rí sọmọ lẹ́yìn dùn. yó ilé tí wọ́n ń gbé òun sọ ọmọ tí wọ́n tẹ́lẹ̀ bẹ̀ tó lọ rí gbá gbogbo máa gbé bẹ̀. mo kọ́kọ́ ọ̀nláì mo ti rí ilé tí mo dẹ̀ rà. ọ̀rà sórí inú ilé tó wà béèyàn bá kógun ọmọdé bẹ́ẹ̀ kò ní kù kan. yé bàbá bàbá ẹ jọ sórí gbogbo àlá tó ọlọ́run láwọn àwọn tí wọn fẹẹ já ọmọ gbà lọ́wọ́ rẹ nù àwọn ah. agbẹngbẹlẹ kúdà yóò wọlé màkejì mi ò mọ wọn rí kí ni mo wá tájú. béèyàn bá fẹ́yàwó ẹ̀bí ìyàwó bá ti ń bímọ lọ́mọ wọn máa kú ah. bí bá ti ń rí owó tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò rí pépà tí lẹ̀ mọ́bìnrin bá owó ni ó pè ah, yóò he ìgbẹ́ran lẹ̀ yóò pè lọ́wọ́. ẹ má sọ tán ẹ má sọ tán. ẹ kí lẹ́nu pẹ̀lú ṣe fún ẹjọ́ ẹran ọ̀rọ̀ ìlú ẹjọ́ ẹjọ́. Ah. báwo yí fún ni ká wá gbàjà káàdì ẹ̀rọ ayé bí. Ah, bẹ́ẹ̀ ṣe ṣe ẹ̀gún tí bàbá ẹ̀gún tí ọ̀dà tó ọ̀run làbá àgbọ̀nrẹ̀gùn bára pípọ̀ àgbọ̀nrẹ̀gùn ọmọ èké pípọ̀ dájẹ́ ọmọ èké ẹja dájẹ́ pàrọ̀ gidigba ó gbé lọ́rìn bábà bẹ́ẹ̀ lé o èwo là á ṣe sí o tí èkó tí òtúnṣe ilẹ̀ ọgbọ́n mara gbẹ́ni lògún wọ́n dojú tì mí ò. ẹ̀mí fúnni ká gbọ́ àgbàjàkadì ẹ̀ ọ̀rọ̀ ayé bí. má tọ́jú ilẹ̀ mọ́lẹ̀ ẹ̀sọ́ ni ó ṣe ayé gbẹ̀gẹ́. dákun ò yẹra fún wa ò yẹra fún wa ti. wọ́n fi ọkùnrin lánàá. yẹra fún wa ọ̀kàrè. ǹlẹ́ o fọlárin àbíkí ni ẹ ti pè ọ́. fọlárin lórúkọ mi. ojú pàǹdà kan ti wà nílẹ̀ báyìí mọ́ bà wá tọ́ àbò òní lè tọ́ òkú ẹ̀ báyìí ọgbọ́. ṣé o lè ṣe àpèjẹ kan tààrà ilé ọ̀wà tààrà oko ọ̀wà táwọn èèyàn ọ̀wà wà. ah mo tiẹ̀ ní wedding wedding ní few weeks tó. ìwọ náà dà nígbà tí wọn bá wá àtìgbà àtàwọn àti ìyàwó àtẹ̀yẹn wọn kàn débẹ̀ wọn ní bá ọ. bá ayé mi ti bàjẹ́ nìyẹn. irọ́ irọ́. táwọn yìí wá láti London gbogbo wọn náà ti gbọ́ tó bọ̀ láti London tó bọ̀ láti Amẹ́ríkà ó pè wọ́n káàkiri àgbáyé bá ń ìnáwó tó tóbi ó sì wàbìgbà. gbogbo tí wọn bá wá ń sọ lẹ́yìn ìpèlè ń ṣe o ìgbón ni ń fún ọ ní o láti lé ìyàwó láti lé yín gan. ibi ojú pọ̀nà wà lọ ibi ojú pọ̀nà wà sí gbogbo omi tó ti lọ rí farakọ́rin o. àpò gbé o nǹkan mo fẹ́ rò tèmi fún báyìí. sọ wárì tó tóbi jù bẹ́ẹ̀ ni pé tẹ́ ẹ jọ wáyé àti tẹnikẹ́ni nù rẹ àtìyàwó ẹ̀ etí kẹta ọgbọ́dọ̀ gbọ́. bàbá ìyẹn kan lè fi bọ̀rọ̀ jẹ́ ojú burúkú wọn ní dáríjì mi láéláé. irọ́ ni ìwọ dọ́gbọ́n tèmi ni ọ̀dà àwọn máa dá ikú dá mi etí kẹta ọgbọ́dọ̀ gbọ́ o títí kẹta bá gbọ́. Ah! Ah! bàbá inú lọ ní sóbìrì rẹ ọmọ ọ̀dọ̀ tó bọ́ta yìí ṣé ẹ rí pé kì í ṣe pé mímọ̀ ọmọ rẹ ni ṣe rí báyìí ìdí nìyí lọ́jẹ́ kò fáwa náà lọ́hàn tí wọ́n máa ra lé àbá ń ra lẹ̀ àbá ń ra mọ́tò gbogbo nǹkan ńláńlá tó bá ti jẹ́ àtọwọ́dọ́wọ́ ó yẹ kéèyàn kọ́kọ́ béèrè wò oníbèrè ṣìnà babaláwo lọ gbàgbọ́ nú ẹ̀ ni wòlíì ni àbá àfà ló bá gbàgbọ́ nú ẹ̀ béèrè ló ẹ̀ pé nǹkan báyìí mo fẹ́ rà mo fẹ́ rà ṣe ń rà ilé tó lọ rà nílé tí wọ́n ti fi nǹkan àdàmọ̀dì tẹ́lẹ̀ rẹ̀ ńlọ́ra ló kó lásìgbò ti bẹ́lẹ̀ ilé báyìí ìdínú tí mo sọ pé mo fẹ́ rí ẹ̀yin àti ìyàwó mi gan báyìí. mọ́mídìí sì rí ṣé wọn kò mú rẹ́kọ̀ọ́ kọ́nú ọ̀rọ̀ tí babaláwo sọ yìí èmi gan kẹ́kọ̀ọ́ bẹ̀. tó kẹ́kọ̀ọ́. ọ̀rọ̀ ni wá ti délé yìí ọ̀bẹ gímọ lọ́wọ́ má sọ bẹ́ẹ̀ nù ìbẹ́ ẹ̀ mà kójú ọgbẹ́ ọ̀padà ṣé wọ́n lè àtẹ̀ wájú nú ìgbéyàwó wọn báyìí. mọ́mí dáàdi kò lè pọ́síbù o. Ah, kí ló dé désìrè ó gbọ́ gbogbo àlàyé tí wọ́n ṣe kalẹ̀ ìwọ náà rí kì í ṣe wípé ò fojú ẹ ẹ. mọ́mì èmi ti ṣépè o mo dẹ̀ ti gégùn ègún ayérayé ni mo dẹ̀ gélé lórí tí ò ní kúrò lórí ẹ̀ láyé. fọláre fọláre kí ni mo ṣe fún ẹ kí ni mo gbà lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ tó jẹ́ wípé ọjọ́ wedding ló ní kó wá fi ìyẹ̀ṣẹ̀ náà jẹ mí òun ò fẹ́ fẹ́ mi ó wá di ọjọ́ wedding tó wá fi mí sílẹ̀ ó sá lọ àfọlárin ò dójú tì mí káyé bá ń jayé tọ̀hún jọ ọ̀run ọlọ́wọ́ á dójú tì ẹ̀ ìbànújẹ́ àdé báyìí ọlọ́wọ́ àfojú ẹ̀ gbolẹ̀ fọlárin ní agbára tító bí ọlọ́wọ́ àfi tí mo bá ṣe obìnrin ọlọ́wọ́ bá mi fi ẹ́ ṣèṣì bó ṣe fi mí ṣèṣì torí mi ò di sẹ́ẹ̀bẹ̀ lọ́wọ́ ẹ̀. ṣé tẹ̀ ń fi bọ̀dá fọlárin ṣe pé báyìí kí ló dé. ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé kò tó kí n fi ṣe pé ni ṣé nǹkan tí Fọlárin ṣe fún mi ò tó pé kí n gbére ni kí ni mo ṣe fún Fọlárin tó jẹ́ pé ọjọ́ wẹ́ẹ̀dì ló wá sọ fún un fẹ́ fi yẹ ẹ̀jẹ̀ mi kí ni mo ṣe fún. ẹ wo sísan mo fẹ́ kẹ́ nígbàgbọ́ pé bọ̀dá Fọlárin ò kì í ṣọkọ yín Ọlọ́run àyànkọ alálùbáríkà fún yín lágbára Ọlọ́run. mi fẹ́ gbọ́ Fọlárí ò ní ṣe ẹ̀rọ mọ́ láyé ẹ̀. Dẹ́tì! Dẹ́tì! Dẹ́tì! Bó ṣe ṣépè lọ́dà, bó ṣe gégùn lọ́dà, èpè tẹ́yìn ń sẹ́hun níjọ́ wọ́n ṣègbéyàwó. Àtẹ̀gún tí wọ́n lọ́ọ́ lọ́ọ́ rè gún tó ń ṣépè o. Inírè gbogbo ibi tí ń bẹ lórí rẹ̀ lórí ilé tọ́lọ́ra gbogbo bí òèpè ní rè dànù lórí ẹ̀. Bẹ́ẹ̀ yìí ṣe ń ṣépè, ìre ní jẹ́ fóun àbọ̀ ọ̀gbọ̀n báyìí ẹ mọ̀ dálẹ́kùn mo ṣèṣe náà dáa.